àwòrán ọ̀gbọ̀n kálí mẹ́ta àbádẹ́sẹ̀ kíkọ́ kí ṣẹlẹ̀ ń kó olùgbàgbọ́ bá dẹ́sẹ̀ Jésù họ ìtànté kó ọmọ àyìn rẹ̀ yẹn àtàwọn ayò retí iná náà rìn orí ọmọkùnrin kọ̀yà ìgbárùhù orin kò káyà kú oyún ń ayò búra ó ká rẹ̀ jẹ́ ìyẹn asari ọni ebo tẹhe pa ó yá má họ rí òun ti sẹ ọ lọ́rùn àti bàbá yóò bí òun ó yá jí bẹ̀rẹ̀ wẹ ẹsẹ̀ rẹ̀ tẹ ó jí bẹ̀rẹ̀ wẹ títọ títọ ó yá padà kó yá bá bàbá rẹ̀ bàbá rẹ̀ hẹràn jẹ ọ̀rọ̀ sẹ ó hẹràn rẹ̀ sẹrẹ tòun tayọ òun ọmọkùnrin tẹ padà ohun gbogbo ẹ̀ṣẹ̀ yóò ṣẹ̀ torí bẹ́ẹ̀ àyà náà bá ṣẹ̀ ó yẹ ká jí bẹ̀rẹ̀ wẹ́ títọ̀ títàn ká yí padà kálẹ̀ nú ẹ̀ṣẹ̀ tibẹ̀ ọlọ́run ẹ̀hún ya ẹ̀ṣẹ̀ náà ìyẹn ń gbà yá padà gẹ́gẹ́ bí baba tinú ìtàn tó ti gba ọmọ rẹ̀ padà jésù orí àjọyọ̀yà nọ́run néwo ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀so pa ìwàdà.